ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته tàbá ní ìbẹ̀rẹ̀. okay one two three four five six seven eight nine one ten eleven. Asalaamu alaykum warahmatullahi wabarakatuh. Wa alaykum asalaam warahmatullahi wabarakatuh. Ẹnìkan ló béèrè question. Bàbá bébí àbí? Ṣé àlá? Ọlọ́run bá Now, so ẹnìkan ló béèrè question kan lọ́wọ́ mi but mo ní kó lọ bá ẹni tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí kó fún lẹ́rìí but kó tó di kó máa bá mi ó wá máa padà bá mi so èmi náà fẹ́ ní conditions lè jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ now ó ní wọ́n ń kírun lọ́wọ́ nínú àwọn mọ́sìkì tó máa ń wà ní ojú ọ̀nà yẹn táwọn haúsá máa sábà kọ́ tọ́tí máa ń kírun so ẹnì yẹn dá ó bá jọ̀mọ́ tí wọ́n ń kí lọ́wọ́ tó bá last raka so ìgbà tó tí máa sálámà ó kọ̀m̀pìtì àwọn tó miss lórí ẹ̀ so bí àwọn miss ṣe wá dé tó tún fẹ́ kí anọ́dá jọmọ́ ó tún wá lídìí wọn so ó wá di jọmọ́ méjì tó kí bẹ́ẹ̀ so ẹnìyẹn wá ní kí ló ó wá ń bẹ̀ lọ́rùn pé ṣé ó lè ṣe bẹ́ẹ̀. ó ń lọ kò ì sátán ó ti parí nù ó ti sálámọ̀ ibẹ̀. àwọn míì tún wá dé. bẹ́ẹ̀ wọ́n á fẹ́ kírun wọ́n á ní kó bọ́ síwájú fáwọn. ó dẹ̀ ṣáájú fún wọn. bẹ́ẹ̀ ètò ń kíyàn jẹ́ náfìlà torí pé ó ti kírun ó ti kírun kan àwọn ní àwọn ọlọ́run àyàn wọ́n wá ń kí irun ní ẹ̀yìn ẹni tó ń kí náfìlà kò tíye. ẹni tí ó ti kírun jàmá kan sẹ́yìn àwọn jàmá bí wọ́n á fà pé kó ṣáájú fáwọn àbí bẹ́ẹ̀ bó ti kí jàmá tiẹ̀ ó ti kí ọ̀ràn ẹ̀ kan ó ti yanjú yẹn tó ń kí fún ọ̀ràn yẹn kí ló jẹ́ yẹn ni sọ̀rọ̀ yẹn ni fún lẹ́fúlà but àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ wọ́n ń wọ́n ń kí ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ó ń kí náfìlà gẹ́gẹ́ bá ṣe máa mú wá ní ọ̀pọ̀lọpọ̀ gbà àṣàbí abi yìí ni abdulrahman bin mu'az bin jabal radiyallahu anhu tó bá ti kírun tán lẹ́yìn òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ètò kí lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam kí nìyẹn ọ̀la yẹn tó bá padà délé mọ́ṣáláṣí àdúgbò. a dugbo torí tori. sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà pọ̀ lóríṣiríṣi láyé òjíṣẹ́ sallallahu wa sallam náà Abubakar wà ń bẹ Ali wà ń gbogbo wọn wà ń bẹ káàkiri máa ok tóun ti kírun ní ó jẹ́ ládàá ẹni tó kírun ní mọ́ṣáláṣí òjíṣẹ́ lọ fà Na, sọ́lọ́. one thousand ìrun tí a kí ní mọ́ṣáláṣí òjíṣẹ́ lọ sọ̀rọ̀ àṣọ́lá ó ní ọlá ju ìrun tá a kí níbòmíì lọ ní ẹgbẹ̀rún gbà èyí a wá yàtọ̀ sí ti haram haram Makkah ìrun tá a kí ní haramu mọ́ka ìrun kan ṣoṣo tá a kí bẹ̀ ó ní ọlá ju ìrun tá a kí ní bòmí lọ ní ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ìgbà that is hundred thousand ìrun kan ṣoṣo ìgbà tó bá jọ lẹ́yìn òtán lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá wà lọ sá àdúgbò rẹ̀ wọ́n wá ti síwájú sọ pé òun kí náfìlà báyìí tó ti kí kẹtẹ́rẹ̀. Hmm? àwọn tí wọ́n ń kí ìmúlẹ́yìn rẹ̀ ńkọ́ kí ni wọ́n ń kí ọ̀ràn àyà tó kò sí àtọ̀ láàrin yín tó ṣẹlẹ̀ yìí àti nìyẹn náà sọ kò sí tó burú mẹ́. ìyá àgbàlagbà kan wà wọ́n bí ní mùsùlùmí kò kí n kírun títí tó fi wọ bí age of seventy so at, at that age tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí kírun ṣé ó ní láti wẹ̀wẹ̀ nípa tàbí àìdí tí ó wẹ̀ àbí wẹ̀ pé fẹ́ join ìṣẹ́ ìbéèrè yẹn ò yanjú ṣé pé kírun yẹn kẹfẹ rí tẹ wọ seventy. rárá eh, ìyẹn náà mo fẹ́ béèrè pé ada stage. ìyẹn ni wípé kò bìkítà níbi ìrún kíkí. kò bìkítà kò ní mà ń bẹ àwọn kò bìkítà dé kò bìkítà ṣùgbọ́n gbà tí bóyá àánú ọba adẹ́dà wa lè bá àwọn èèyàn wa ṣe wá sí fún un pé òtí lọ jábọ̀ o. ìgbà àkọ́kọ́ tí wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ tó o dọ̀hùn kí ni ìyẹ̀mú ẹni tí ò kíhùn kò kò sí bó ṣe fẹ́ fúlàní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ ẹni tí kíhùn torí ẹni tó kí ọ̀ràn àyàn tó kú káàtó tí ọba adẹ́dà sọ lẹ́nu òjíṣẹ́ ńlá wípé rẹ̀ dì tó ń túmọ̀ sí pé kò ní gbé ìlú fi jẹ́ wípé ẹni tí ó wá kí wọn ọ̀rá yẹn ká àlè sọ pé kó tó máa rìpíìtì rẹ̀ kó máa rìpíìtì tó ibi tó bá ṣẹ́kù nínú tọ́jọ́ wọ́n fi ọ̀rá rẹ̀ kí wọ́n fi kò sí ìdúgbò lọ́dọ̀. nísìnyí wá sọ́ọ̀sì ó ti wọ́n kọ́ yé wọ́n ṣe. pé kí òun tó lè dúró o bí irun bó ṣe jẹ́ pé òun ni kọ́kọ́rọ́ àlìjánà kọ́kọ́rọ́ irun náà òun ni kí ni àtọ̀hùr ìmọ́tótó ìmọ́tótó ti ọkùnrin ní àwọn agbègbè kọ̀ọ̀kan tóbìnrin yàtọ̀ sí tọkùnrin ibi tó ti yàtọ̀ náà ni wípé obìnrin máa ń rálejò. ọkùnrin yìí lálejò tá a gbà lérò pé lálejò ni wípé ó máa ń ṣe nǹkan oṣù lórí nǹkan oṣù sí wẹ̀ wọ́n pín sí ọ̀nà mẹ́ta ẹni tó ṣe bẹ̀rẹ̀ ẹni tó máa ń ṣe tó ti máa ń ṣe àtẹni tí n tó wá dé bá ó yapa sí bó ti máa ń ṣe tẹ́lẹ̀ ìyẹn ni wípé àwọ̀ ọ̀dá ó ṣẹlẹ̀ sí ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ yóò ma wọ́ọ̀chì bọ́ọ̀lù ló ṣe ìyẹn ni ó àlàáda rẹ̀ ni ó jẹ bó ṣe ń ṣe tó bá yẹ pé bó ṣe nísìn bọ́yá bó bá rí lẹ́ẹ̀kan dákẹ́ nù kò tiẹ̀ lójọ́ kan tàbí kò tiẹ̀ rẹ́ jẹ́ pàápàá ọwọ́ rẹ̀ kàn máa ń pa nù tàbí ọjọ́ kan ṣoṣo ló ń lò àwọn wà kásìkò zuur tó tó yóò rí tí zuur bá ti ń tó báyìí zawal fẹ́ ṣẹlẹ̀ yóò dúró tí a bá ti ti kírun tó tí àsìkò zuur tó ti kọjá yóò tún rí wọ́n máa ń fi àsìkò òun lẹ̀ àwọn kan wá bá wọn ẹlòmíì dẹ́wà jọ mẹ́ta ẹlòmíì jọ márùn-ún ẹ̀mí jọ méje ẹ̀mí jọ mẹ́wàá bọ̀dùkọ́ gbọ́dọ̀ ju mẹ́ẹ̀ẹ́dógún lọ. na o ti máa a ṣe máa ń wá fóun ẹni kejì kẹta ọmọ bó ṣe máa ń wá fóun ṣùgbọ́n létò yìí lóṣù yìí kò wá bẹ́ẹ̀ ó ń ṣégeṣége kò dúró ọkàn ìyá ni bí ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ṣe rí ó síra wọn yàtọ̀ ẹni tí obìnrin ó sọ gbogbo ilé láti fi jẹ́ pé kí ni kí a ṣe pa kọ́mọ̀bà àfi máa fi gbá bọ́ọ̀lù torí tí nǹkan oṣù rẹ̀ bá ti dá ọ gbọ́dọ̀ wẹ̀ ọ gbọ́dọ̀ mú ìrun wá tí àsìkò òun yẹn ò bá ti kọjá masalan ìgbà tí nǹkan oṣù rẹ̀ dá sí nígbà tí òun ṣe wọ̀ ni a lè sọ pé kó mú àsùrù ṣé na gbogbo àwọn eléyìí yóò sọ tọ́ba yẹ pé ẹ̀jẹ̀ bímọ náà ni ẹ̀jẹ̀ bímọ náà gbọ́dọ̀ ẹ̀jẹ̀ àti nǹkan oṣù òfin kan náà ló dé wọn òun náà gbọ́dọ̀ ju nǹkan tó wà níbi òun ní gbé kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ ju ogójì ọjọ́ lọ ọ tí nǹkan oṣù kò gbọ́dọ̀ ju jọ́mìlì lọ jọ́mìlì fún ṣùgbọ́n ní tó yẹ pé jọ́mẹ́ta ló máa ń rí ọwọ́ wa létò yìí lẹ́yìn jọ́mẹ́ta òun kò dúró kọ́ máa dá lóhùn jọ́mẹ́ta yẹn ti pé tó ti mọ̀ bó ṣe máa ń ṣe òun kọ́ wẹ̀ kọ́ máa kí òun tó bá wájà wọ̀ dànù ìyẹn tí kì í dúró fún ìdẹ̀kùn wá fóun táyì làwa ti tó yóò dẹ̀lẹ́kẹ̀ tí ó bá ti di pé àsìkò ìgbẹ̀yìn àyílà ó fẹ́ parí tí asiri ọ̀bẹ̀rẹ̀ yóò wẹ̀ yóò wá mú àyílà ti asiri wa tí magrib bá ti tó yóò mú sùúrù díẹ̀ tí àsìkò gba ìṣá àkọ́kọ́ ìṣá ó fi tó àsìkò wọnú gbàtí shafak pupapupa wíwọ̀ oòrùn yẹn tó bá ṣe kí ni disappear yọ wẹ̀ yọ mú magrib àti isha tí alifajari bá ti yọ yọ wẹ̀ yọ máa ṣùgbọ́n wa kó fi rọlọ́rùn torí pé kí ni abáyẹn kọ́ máa wẹ̀ nínú gbogbo àsìkò oòrùn yẹn yóò fẹ́ mú haraj wa ìnira ntí ọba adẹ́dà sì fi kẹwàá nínú ẹ̀sìn Islam ní pé ó ní ma ja'ala Allahu alaykum fi dini min kharaj àfi ara ní lórí ẹ̀sìn ìyá tó jẹ́ pé ó wá wọ seventy ìgbà yìí ní ọ̀sẹ̀ tó tají ọba ni kò bàjẹ́ torí pé ẹ̀mí ò ti bọ̀ tó bá gbìyànjú nínú ètò kù ọba adẹ́dàá lè fi ṣe sábàbí fífi tún tó ti kọjá sí i. sẹ́yìn ṣe yọkọ̀ bí ó ṣe wẹ̀ dáadáa bí ó ṣe máa kí dáadáa máa mú wá bó ṣe yẹ gba oyè eh, kan tí wọ́n máa ń kí àwọn kan wọ́n ní àwọn máa ṣe ládé wákàtí yẹn wọ́n máa ń wà nínú àlùwàwà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ń lọ sí sọ ó ní wala yuhafizu ala al-wudu illa mu'minan ẹnìkan yìí máa ṣọ́ kó wọ́n wà nínú àlùwàlà ní gbogbo ìgbà àyàfọ̀ olùgbàgbọ́ òdodo kọ́lá wọn sá ṣe wà lọ́lùgbàgbọ́ òdodo. ṣebí muslim ni kò dẹ̀ bọ́ kún islam kó lọ́rùn rẹ̀ ọkàn jẹ́ aláìbìkítà ni mùsùlùmí rẹ̀ náà lọ́wọ́ àkóso kò ní ẹ̀wẹ̀ kankan ṣé kì í ti wẹ̀wẹ̀ kọ̀wẹ́ kọ̀wẹ́ ní fásitì láyé rẹ̀ yóò wẹ̀ kọ̀wẹ́ ìwẹ̀ ní fásitì ní ọwẹ́ tó bá ti ní ọtí kọ́ra wò wẹ̀ bẹ́ẹ̀ hmm. aláìbìkítà èyí ṣe pé kì ṣe mú aláìbìkítà aláìbìkan àti kófò inú yàrá kan náà ni wọ́n má jọ wa ògóńgó àìmọ̀kan náà ni kò fọ̀. náà wọ́n mú bèrè kan wá so wọ́n ní ẹni bẹ̀rù pé kí ni ìjìyà tó wà fún ọkùnrin tó fẹ́yàwó méjì ṣùgbọ́n tí ó ń lo ọjọ́ méjì lọ́dọ̀ ìkan tó dẹ̀ ń lo ọjọ́ márùn-ún lọ́jọ́ ìkejì. ọ̀nà ni pé tọba ṣàbọ̀ tọba àbòsí láàrin àwọn méjèèjì ẹni tọba níyàwó tó ṣe àbòsí fún wọn níjọ́ alikiyama n tá pé abala kan paralyze so gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe àwòjẹ ọkàn lọ láì. torí wípé wọ́n rò pé ṣáwà abẹ nìkan ni n tá sọ ní 1986 òun náà láti sọ ní ọmọ yàrá kan lọ́rùn mi létí ní nǹkan bí oṣù kan sẹ́yìn ní ọ̀rọ̀ tí a sọ nígbà yẹn o òun páyà kó má ṣẹlẹ̀ wípé ọlọ́run má jẹ́ kó jẹ́ pé látara pé à ń ṣe. ìyàwó je ọkàn lọ láì máa ọ̀nà tá a gbà ṣe akànbẹ́lú ní ọ̀fà bí wíwọ náà ọgọ̀ọ̀rọ̀ ní ọ̀gbìn dàríkìá àtàrà ìpè ọkàn A ni torí pé aburú ti ń bí láwùjọ àti bí ṣe ń da àwùjọ rú ó le ju ọ̀nà yòókù gbogbo ẹni tó bá fẹ́ ṣe nǹkan nínú kó jókòó kó ṣèwádìí dáadáa kó dẹ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó pọ̀ lórí rẹ̀ kì í ṣe téèyàn jálù àlèjálàlù àlá àlèjálù àlèjálù òwò ṣíṣe profession yẹn gan masala ọ̀kan medical doctor ni ó béèrè àwọn béèrè kan wọ́n analyze kí ni ṣeré aṣọ lórí rẹ̀ fún ọlọ́yà pati ń sí wọ́n àwọn ní medical college monitor tí wọ́n kọ́ ní medical college tó bá lè sọrí mọ́ ṣeré à èwo ni ó yàgò fúnra wọn ọlọ́tí yé o torí pé muslim doctor ó sí doctor yòókù muslim businessman ó sí businessman yòókù masalan. Eh, a máa ń sọ gbogbo ìgbà pe yàrá iṣẹ́ wo iṣẹ́ yìí yóò kẹ́r kò lè tán lára ọmọ bá kọ́mọ kò dànsákì ọjà kan afẹ́ra ọjà kan lọ́wọ́ ẹnìkan ní Mọ́kà bá ń ṣe nà ó ní á bí mo ṣe rí ọ yí ọ̀nà rẹ jìn ìlú tó ti wá ntí ń wá quality tó high ló ń wá tèmi yìí quality rẹ̀ ọ̀ high. kò lè ju bíi ten years lọ ṣùgbọ́n tó bá lọ ọ̀sàlẹ̀ ẹnìkan wà ń ahmed Ahmed Abdulwahid ni wọ́n ń pè ó ní lóríṣiríṣi but quality tiẹ̀ high but ọ̀wọ́n o lọ́ọ̀gùn yẹn wò. gàrí jìdá ngbà débẹ̀ kí ló ṣẹlẹ̀ nǹkan bíi one hundred and something lábá lóòótọ́ but quality yẹn yàtọ̀ lóòótọ́ kì í ṣe yẹn nìkan ọmọ àyà tó ti ra àwọn aṣọ níbi last hajj ọwọ́ wá this hajj aṣọ tí mo rà yẹn kò bá mu ó fún ó ṣe kíní ní ṣó mu dání ó ní bẹ́ẹ̀ ni ó ní wá pààrọ̀ rẹ̀ sọmọ sọmọ pé kò lè tẹ́lẹ̀ lọ́dọ̀ wa ń bí torí pé kí ni operating system yẹn operating system yẹn kì í ṣe kì í ṣe ara ẹ̀ so <laughs> ibi tí gbogbo ẹ̀ ti tó ti wọ́ nìyẹn so lọ fi jẹ gbogbo nǹkan tí èèyàn bá ṣe as muslim ó máa kí lòfin tó dé kó tó kàn lò wọ́n dẹ̀ gbìyànjú láti mú òfin ẹ̀ ṣe torí ẹ̀sìn ní gbogbo ẹ̀ yẹn ni wípé má faratna fil kitab min shay'in àṣìfin kankanlẹ̀. nínú tírà yìí pé a wá ṣe àìbìkítà a dá sọ́rọ̀ ẹ̀dá kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀dá tí alukurani yọọlẹ̀ tí ti dá sí tọba adẹ́dọ̀ ò àlàyé fefe fẹ́fẹ́ o. ó lè fẹ́ lọ ó ju <clears throat> méjì lọ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ àwọn ọmọ ìyá lóbìnrin náà kí wípé a eléyìí ẹ̀tọ́ ọba adẹ́dà ni. tó fún ọkùnrin kí wọ́n má jẹ́ kí owó kó dé lẹ́vù tó jẹ́ wípé wọ́n wà á kórìíra tí ọba adẹ́dà ṣe ní ẹ̀tọ́ ṣùgbọ́n ọkùnrin tó ń ṣe tó fẹ́ ṣe kó náà wò dáadáa kó kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ kó dẹ̀ ṣe bó ṣe kó ṣe kó má jẹ́ fàgbàbí fún un níjọ́ gbẹ̀ngàn kíámà tí ó fi gba sàtífíkẹ́ẹ̀tì náà lórí tí àwọn afá ìgbé ní ẹ̀kan ehm, obìnrin tó yẹ pé ẹ ní nǹkan oṣù tiwọn ọwọ́ ni ó ti máa ń kéré pé mo ní à ń wà ní. ọ̀gá yìí náà ọba ya dọ́kítà bá ṣe ó máa ń lọlé láàrin àwọn àwọn ìyá rẹ̀ àti àwọn àǹtí rẹ̀ gbogbo òun náà máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ìgbà tó wá débẹ̀ wípé àwọn obìnrin kan wà wọn è rí ẹ̀jẹ̀ ọwọ́ wọn ní máa. bàbá bàbá rẹ̀ wá ń tẹ́tí sí lọ́wọ́ ní bẹ́ẹ̀ nù sọ́hùn. ṣé ìkọ́ púpọ̀ tí nàìjíríà ń kọ́ yín tọ́lá ti ní iṣu tì ti tẹ́lẹ̀ wípé àgbọ́rí nínú ìṣesẹ́ ẹ̀dá ọba ń takò ọmọ bàbá ẹ̀ tọ́jú àkọ́bí rẹ̀ lóbìnrin lọ́wọ́ ni á ọ̀rẹ́ òun báyìí bí ṣe máa ṣe nù ankara <laughs> ọ̀rẹ́ òun báyìí ṣe é ma ọ̀fẹ́ àwọn wọ̀nyún kò ní sọ̀rọ̀ pé al-hukmu yadurru ma la illa adman wa wujudan ìdí tí a fi ṣe òfin tí ò bá ti sí ń bẹ̀ òfin yẹn náà ṣe kíni àgbẹ̀fò kó ń bẹ̀ ìdí tá a fi ní kí wọ́n wẹ̀ ó ní kíni tọ́rẹ́ jẹ́ ti ń jáde ó ibi tó fẹ́ sọrí sí nìyẹn ẹ̀jẹ̀ ò dẹ̀ sí ẹ̀jẹ̀ kankan jáde nítorí náà kò ní kò sí wẹ̀ fún. jazakumullahu khairan. àní ìlú wa fún wa. tóró ń disturb mi ti pé. naam naam. àní nínú àwọn ọmọ yàtọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀kan lọ́dún ló ń ṣe nǹkan oṣù. subhanallah. àní nínú wọn tó yẹ pé ẹ̀ẹ̀mejì lọ́dún. subhanallah. bẹ́ẹ̀ni six six months interval ló máa ń ṣe nǹkan oṣù. bàtà ìròrí kan wá wà. àwọn kan fẹ́ sọ wọn ni ṣé yóò dẹ̀ bímọ. ọmọ ọmọ mi ìṣọ́ra méje ni wọ́n ní ìmọ̀ ẹ̀ tó ti bí tí mo mà ẹ̀ àwọn ọmọ rẹ̀ wà tí wọ́n à yunifásitì <laughs> so àwọn tí wọn ò dẹ̀ ṣe pàápàá náà àwọn ọmọ rẹ̀ sọ pé ṣé ó dẹ̀ bímọ torí bàbá yìí náà béèrè ń gbọ́dọ̀ ṣọ́ yọ wà bímọ ni à ṣé bẹ́ẹ̀ yìí náà láwọn ọmọ rẹ̀ ìgbà yẹn tá à ń fi ń sọ ẹ̀ ọmọ rẹ̀ ti súnmọ́ mẹ́wàá kìíní kan wá ń lórí ẹ̀ lórí pé alhamdulilayi jazakumullahu khairan ẹlòmíì tó yẹ pé ìṣe ọdún kan lòun máa ń ṣe nǹkan oṣù. kí lọ́kàn bẹ́ẹ̀ yín ọ̀kan ẹ̀ máa ń ṣe ẹ̀ máa ń ṣẹlẹ̀ ní béèrè eh, báyìí ntí mo ọ̀fẹ́ béèrè lẹ̀. Eh, ntí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ pé nínú àwọn obìnrin kan ó ń jẹ́ pé bí pé àwọn èèyàn sọ pé ó ní àrùn lára ló fi ń ṣe bẹ́ẹ̀. àdìgbòyàwó àwọn. àdámà rẹ̀ ni. Ah, ẹni tí mo sọ pé ẹ̀ẹ̀mejì lọ́dún yìí hmm. camel ni mo máa ń pè she is a very rugged sister àfi bí ọkùnrin very rugged she only fall sick and no tough gbogbo àwọn nǹkan dé orí pé èèyàn nílé tarabọ̀ ní tarabọ̀ london fún ṣe kọ́lá máa bá dáàbò bò. lillahi fi akhlaqi fi khalqihi ajaib ọba adẹ́dà ó ní àwọn àgbáyanu nínú gbogbo bó ṣe dá àwọn ẹ̀dá rẹ̀ kan àrìnjìn wọn ni yorùbá ní àrìnjìn náà láàrin àbúkù bàbá rìn jìnnà dáadáa. <laughs> náà ẹ dáhùn ìbéèrè kan ní tí mo béèrè níbi oṣù díẹ̀ sẹ́yìn. náà lórí pé mo ní ìmáàmù kan ní àdúgbò wa. náà pé subaxi ìmọ̀ àsùbá nìkan ni ìmọ̀ fájìrò nìkan ló máa ń kí fún wa. so ẹ wá sọ̀rọ̀ pé bóyá mo ṣì í gbọ́ ni pé ìyẹn ò ṣe ìmáàmù torí pé kò ń kí zoro afi maghrib isha ní gbogbo ìgbà so so irun sọlátù fàjúmì nìkan. ọlẹ ṣì mí gbọ́dọ̀ sọ ọba tí irun kan sọ ìmáàmù náà kódà ó kì í dajì nínú ọ̀gá ìmáàmù. torí tí yóò bí ọ̀rọ̀ yẹn ni pé náà mo ti gbọ́ yẹn yìí náà èyí kẹta ni lórí ọ̀rọ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe báyìí náà ṣíṣàlẹ̀ àwọn àtàjẹun ní ìṣòro. ọmọlé. bẹ́ẹ̀ ni nam so àwọn kankan bẹ tó yẹ kó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀rù máa ń bẹ èmi gan lórí pé torí ní ilẹ̀ Yorùbá bí yàn bá bẹ ṣe gbà mí mọ̀ràn jọ sí pé èèyàn sọ náà ni tí yàn bá rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ bí aburú èèyàn sọ fún nílé but sẹ́mọ̀ ní site àwọn èèyàn ó táǹpù yẹn pé ah àfáà ìgbébọ̀rùn ni. ọmọ kan ló méjèèjì ni ìmọ̀kọ́ ọwọ́ náà ọlọ́run tàbí kò sòdodo. torí ọ̀kanu méjì ló mú. nam sa ẹ jọ mo fẹ́ kẹ gbà mí mọ̀ràn. naa. irú ní site. bẹ́ẹ̀ kan tí mo ṣe sẹ́yìn ó ṣẹlẹ̀ pé oní pop. naa. Eh, ìgbà tí ó kò tí owó ẹ̀ ó ní iye tó kò tí. ó fi tiẹ̀ náà kú. èmi ò fẹ́ ẹ̀ tó nífẹ̀ẹ́ mi ló yẹ kó máa ń bò mí gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀. náà but mo ó ní engineer ní site. náà tó jẹ́ pé engineer yẹn ó wá lọ báyà yẹn gbàtàn lọ báyà yẹn tọ́jú sọ̀rọ̀ ẹni tí mi introduce wọn náà brother ìyẹn kò tí eight hundred and fifty thousand naira àti material àti workmanship so NT engineer wa mú wa ó mú one point one hundred and fifty thousand naira wa now so later wọn trust engineer mọ wọn tún wá invite engineer mi wá pé kọjọ máa ṣiṣẹ́ papọ̀ so gbàtẹ́ engineer kejì yẹn wá dé ó invite kan náà brothers yẹn pé ó ṣe interview so later ṣá wà lọ báyà pé ṣe rí brother tèmi mú wá yẹn pé iṣẹ́ tí ó máa ṣe kò ní quality. Mm -hmm so ìyá yìí lówó fún náà fẹ́mi àwọn òsàn ẹni sìn pé ah, wọ́n ní. Ah. nítorí náà quotation tó bá mú wá kò lè kò lè kò lè mú. yóò jẹ gbèsè náà ní lórí ẹ. bẹ́ẹ̀ni bí o tẹ ẹ jẹ gbèsè kò ní ṣe dáa. sẹ́ni bí ìyá yẹn ṣe sọ fún èmi mo kóra orúkọ má yẹ pé bí èmi náà fẹ́ rí nǹkan mẹ́. so wọ́n wá approve ní one million one hundred and fifty thousand naira. so ìgbà tó wáyá èyí tó jẹ́ pop tí ẹnjìníà àkọ́kọ́ yẹn mú wa. bẹ́ẹ̀ ọlọ́run wá dà ní wọn rú ẹni yẹn wá ń sọ fún mi pé àti owó màtíríà àti owó iṣẹ́ o nígbà tọrọ dàrú láàrin wọn ó ní seven hundred thousand naira ó tiẹ̀ ní seven hundred so wọ́n á kó ìmọ̀ àdìpé ń lọ bí four hundred thousand and fifty naira kan ní so ọ̀rọ̀ yẹn ó wá sọ fún mi so ó wá ń gbé mi lọ́kàn pé ah ṣé kò sọ fún nílé. ṣé n sọ fún nílé ni àbí kí n kàn gbẹ́nu dákẹ́ kó má di pé so onímọ̀ kan fẹ́ béèrè lórí àárín yẹn assalamu alaikum tó lọ́wọ́ kẹ́ẹ̀tì. ṣó nílé fi lọ ẹ́. Hmm? Oh, do you answer that question? Kò sọ pé máa ń wá ẹni tí ó ṣe POP. Ó ti mú fún. Ìyẹn ti kọjá ń bẹ̀ kò sọ fún ọ yí pé iṣẹ́ tí ó bẹ ẹnjìnìá àti pop mú wá ẹni pop mú wá kò sọ pé kó mú yàn wá. no pop ló mú ẹnìkan ẹnjìnìá pop ló mú ẹnìkan wá ló mú yàn wá ẹnjìnìá ló mú pop kan wá ìwọ náà mú kan wá ẹni tó mú wá wọ́n reject wípé torí pé kò ṣírò ti engineer mọ́ so àwọn tí wọ́n á ṣì máa ni wọ́n wá dàrú ìgbà tí ẹnjìníà sọ fún onílé wípé tiẹ̀ ìṣà rẹ̀ kí lè nílé ṣe ó gbá tiẹ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n lè fún ara náà náà tí wọ́n táàrin wọn dàrú ẹ̀ ìgbà táàrin wọn dàrú yẹn ó hàn sí nílé. ó hàn sí nílé. no àwọn wọ́n lẹ̀ kí wọ́n máa dín pẹ̀lú ara wọn. ní tó wá ni pé hmm. ó wá ní àbá ó pè mí. o fẹ́ sọ fún òun tó fún mo fún tó tẹ́ ẹ yọ ń sẹ́tù ntí ẹ̀ ń wálẹ̀ rí agbalagba tágbàlagbà bá wá nǹkan tó bá rí fi hádà rí so àgbàlagbà ní ntọ́ ń wá lórí so mo máa ti ń lọ mọ̀nà mo fún yín lẹ́ni tí yóò ṣiṣẹ́. èmi ò sọ pé ẹni tí ó ṣiṣẹ́ yẹn kó fi tèmi kún torí yí pé mo ti mo ti fún iṣẹ́ tèmi mo ti bíìlì yín fún but àwọn tí wọ́n mẹ́lò mi wà fún yín wọ́n ti fi tí wọ́n kún àní wọ́n fi dàrú ah màmá ẹ máa ran láàrin ara yín ẹ yọ èmi lẹ̀ sí tèmi má dà sí. wàá ní sọ́dọ̀ àkùnrin ọ̀hún náà. sáwọn àlekún. wàá kọ́ mọ́ sọ́dọ̀ àkùnrin. lọ́wọ́ ajé àríyìn pẹ̀lú. lórí dáadáa àpẹsàn. àfẹ pẹ nìkan àfẹ pẹ lórí dáadáa. inṣàlá ọlọ́run kwẹsàn tí mo fẹ́ béèrè ẹnìkan ló ní kí n béèrè ẹ̀ ọwọ́ mi ló ti béèrè bọ̀ mo ní ó ju agbára mi lọ ó ní èèyàn kan máa rí èèyàn kan fẹ́yàwó ìyàwó yẹn wá jẹ́ nìkan tó máa ń sick ó ti wá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ó wá ní ntọ́kù ní pé kóun lọ fa kalẹ̀ fún bàbá ẹ̀. òun ò fẹ́ mọ́. kí bàbá ẹ̀ máa tọ́jú ẹ̀ so abe lọ ni pé ẹni tó ń dẹ̀rí òun dẹ̀rí ní pé kódà òun ní súnà nípẹ́ ni ni pé ṣe ìjọ́rọ̀ yẹn wọlé ìjọ yẹn kó ṣe bẹ́ẹ̀. Ah! ó depend. mo wá ní ní ìdíṣà rẹ. ṣé illness ni àwọn àwọn òbí ni wọ́n lè mójútó ni. ah no bó ṣe béèrè lọ́mìn náà nìyẹn pé òun fẹ́ béèrè ọ̀rọ̀ kan o ó rú lójó torí ẹni yẹn òun rí lẹ́ni tó jẹ́ oníṣúná tó ń dẹ́kun. fi yún lẹ̀. n tí ń ṣe àwọn òbí ni wọ́n lè mójútó ṣe ń tún fa ni. bóyá ń tún fa ni ní ìbéèrè níbẹ̀. Ah, béèrè níbẹ̀ tí ì bá ṣe yẹn òun náà ni ó mójútó torí àwọ̀ rẹ̀. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh ẹ sọ̀rọ̀ kan nígbà kan lórí àwọn ìlànà tó lè má ti kí ìdọ̀lú tó lè má jẹ́ kí èèyàn kírun ní time tó yẹ kó kì náà bí tó bá lo bí ẹni sedative kìíní tó lè jẹ́ kó sún gbàgbé time yìí. ó lè má jẹ́ sedative bọ̀dọ̀ wá eventually wá jẹ́ pé bí irú bó ṣe bí ó lóògùn tó wá sún gbàgbé títí láti bí zur tó fi wá wọ mọ́gírìp tó wá jẹ́ time tó di time tó ń fẹ́ kírun mọ́gírìp báwo ló ṣe máa san. kò kí zuru kèké asu ó ok ó wá kó asu. ok wọn wá gbé mọ́gírìp dúró àbí mọ́gírìp ti tó. no bó ṣe bó ṣe jí ó ti gbọ́ tó ń pè é so ìgbà tó máa fi sáré ṣe pa ah, òun ti ilé tó wà pa táìmì ìrun asu gan ti kọjá pé mọ́gírìp but ó sáré ṣàlùwàlà ó dé mọ́ọ̀sì but ìrun mọ́gírìp náà bẹ̀rẹ̀ kíkí. wọ́n ti gbẹ̀rún magrib dúró wọ́n ti gbẹ̀rún magrib dúró. kò dẹ̀ tí kì bẹ́ẹ̀ni. òun ní valid reason láti má ti kì asri torí kó sùn gbàgbé jẹun. àsìkò tó jí sí yẹn náà lásìkò rẹ̀ wọ́n ti gbé magrib dúró ta ó ní àwọn choices ọ̀kan ni wípé kó bá wọn kí magrib tó bá sálámà tán kó mú asri rẹ̀

ẹjọ́ kí ni ànábì gbára níyànjú ká máa ṣe títí tí ó máa fi bímọ azin bóyá ó ní inṣàlá. àjẹ́ kí a máa tọ́jú rẹ̀ kó dẹ̀ máa ṣe àwọn àká. ṣé irú àwọn tá a máa ṣe ní àárọ̀ àtàlẹ́yìn bẹ́ẹ̀ ni ìyẹn náà ti tó kó sí pé bóyá. gbogbo wa ni mùsùlùmí máa ń ṣàkà hmm. ọ̀rẹ́ tí ó máa ṣe jù ni àwọn tí ó fi ní ìṣọ́ ayatul kursi suratul ikhlas àti màálùtà tààrọ̀ àtàlà yẹn náà ó mú yóò máa ṣe yẹn náà but tí yóò yìí máa ṣe àlékún kùn torí ti wà ní condition tó ní di extra strength náà fẹ́rẹ̀ máa ṣe àwọn káàr subhanallah alhamdulillah wàlá ilaha illallah wàlá akbar wàlá hawla wàlá quwwata illa billahi ilà àríyìn ilà àríyìn ká máa ṣe pọ̀lọpọ̀ istighfar. Ah. Thank you. I'll continue. Inshallah. Naam, a fẹ́ pẹ̀lú ká kí ẹ̀rùn zòrò inṣàlá tàbá kí ọ̀n tán. Inṣàlá, continue. lórí dáadáa. ní ti dáadáa. àmín. inṣàlá gbogbo àná. Naam, àkọ́kọ́ béèrè mi ṣé ẹni ìrun nọ́fìlà wà lẹ́yìn àṣírí. bẹ́ẹ̀ni but kó jẹ́ pé gbàrà tá a kí á sùn tán torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàrà sílám sọ pé látúsọ́lé látúsọ́lù bàdàlà àṣírí ìlà wàṣẹ́ms mọ̀tẹ́fìàn ẹ má kírun ní ẹ̀yìn àṣírí àyàfi tí oòrùn bá yí clear dáadáa ẹ̀yìn ò wípé ẹ má kírun nígbà tí oòrùn bá fẹ́ wọ̀. Uh, òjíṣẹ́ lára àṣìlá máa ń kí àwọn sàbí náà máa ń kí àwọn tábìyìn máa ń kí àwọn tábì tábìyìn náà máa ń kí ṣe sí àwọn sálàfù bọ̀dù kó jẹ́ wípé eh, gbàrà tá a bá ti kí àṣírí tán òun ni a mú wá kó má jẹ́ wípé àwọn àdìlé rẹ̀ wọ́n á di pé ìgbà tí òun wá fẹ́ wọ̀ yẹn ni ìgbà tí òun fẹ́ wọ̀ yẹn ni ẹ̀kọ́ wá lórí ẹ̀. Ah, eh, ìkejì. Eh, ó ní ìbéèrè kan tí mo béèrè ó ti tó bí two years ago n sìn. two years. bẹ́ẹ̀ni sá. ok. bọ̀ ẹni pé ẹ máa bá a ṣe research lórí ẹ. ok. like three months after that mo tún béèrè ẹni ẹ ṣì research lọ́wọ́ lórí ẹ sá. lórí kíni ẹ. now ó ní lórí HMO health medical. Okay. Uh huh. no pé à ń sanwó sí hospital so a máa yọ dear. díẹ̀. actually kì í ṣe research lórí per se kí ni conclusion tí àwọn àfáà mú wá lórí rẹ̀ àti báwo la ṣe ṣe tí ó fi wà sharia compliant inshallah al-karim alámìlétí ní by friday so that uh, ahad tí a tó ń bọ̀ yìí ká fi kún uh, family program so that uh, inshallah torí ó bá family lọ. Ah. Mm. Inshallah. Jazakumullah khair nine. asalaamualeykum tula wa rahmatulah. akuma salaam tula wa rahmatulah. rahmatulah kọ́ra kò sí. wàá tọ́jú bá ìbéèrè àkọ́ńtàbéèrè ni pé tí èèyàn bá rí nǹkan lẹ̀ àbí èèyàn rí nǹkan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó yẹ pé èèyàn dẹ̀ ń bẹ̀rù wípé tíyàn bá gbé nǹkan yẹn àbí tíyàn bá mú nǹkan yẹn ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run lè mú kó kó mú lọ bí pé nǹkan sàn lọ́wọ́ èèyàn àbí èèyàn jáde nǹkan síbi kan. má tiẹ̀ wo ipe bọ́yá ẹni tí ò rí bẹ̀rù ọlọ́run ó mú tó bá ti rí o gbọ́dọ̀ mú ni láti dáàbò bò. ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí àwùjọ ṣe jẹ́ pé gbogbo nǹkan ti bàjẹ́ tẹ́ pé téèyàn bá sọ wípé òun rí nǹkan ẹlòmíì tí ó ṣe pé òun ló ní ó lè béèrè fún báwo nìyẹn máa ṣe ṣe ní. tó bá béèrè fún wàhálà tiẹ̀ nìyẹn ẹni tí ò ní tó bá béèrè fún wàhálà tiẹ̀ nìyẹn but tí ó pàtàkì masjid tó bá wà nítòsí àwọn elétò bẹ̀ wọ́n ní ẹ fi lé lọ́wọ́ so àwọn ni wọ́n wá ṣègbésẹ̀ láti tọpinpin ẹni tí ó ní kó wá ṣàlàyé bó ṣe jẹ́ pọ̀ ń lónìí. ìbéèrè ẹlẹ́kejì ni pé tí fámìlì èèyàn tó yẹ pé ó bóyá ó fẹ́ kẹfìrí àdùn òun náà wá di kẹfìrí báwo ni wọ́n ṣì lè máa ṣe pẹ̀lú ẹ̀. ó ti di kẹfìrí nù so ìṣesí ẹni tó jẹ́ kẹfìrí náà la máa pẹ̀lú rẹ̀ ní tó dẹ̀ jẹ́ fámìlì àní ti tán àdẹ̀ ní túrálẹ̀ fún un. látara wípé kí ni ewu tó wà nínú rẹ̀ a máa rìn ma láti fi jẹ́ pé kárí pé padà nínú rẹ̀ ni wípé kó tí ó rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ kójú kájọ jókòó kájọ sọ̀rọ̀ tó ti fa pé o ní ó lẹ́rìí fún un tó ṣe kájọ jókòó kájọ sọ̀rọ̀ ọ̀rọ̀ gọ̀ọ̀rọ̀ wọn tó ń bi náà ní àìmọ̀kan. àìmọ̀kan ni wọn ò ní ìmọ̀ nínú ẹ̀sìn Islam tí wọ́n láwọn ń ṣe gangan gan ní tó ń fa wàhálà gan ni. pàápàá jùlọ imam tawhid torí operating system ni nínú ẹ̀dá nínú agbárí ẹ̀dá àbọ̀kẹ́ ẹ̀dá tó bá ti ní iṣu gbogbo nǹkan tó wà ní ìgbésí ayé ló ní iṣu kí ni operating system yìí Allah subhanahu wa ta'ala all summarized their needs in expression. Kill expression. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Tí àgbọ́yé ẹ̀dá lórí gbólóhùn yìí tó bá ti ní ìṣù gbogbo ìgbésí ayé rẹ̀ ó ní ìṣù. Ara ní ní ìṣù rẹ̀ ní ó bí ṣírk. Ara ní ní ìṣù rẹ̀ ní ó bí bídà ara ní ní ìṣù rẹ̀ ní òbí fisk so ló fi jẹ́ pé ẹ̀dá gbọ́dọ̀ máa ṣègbìyànjú gbogbo ìgbà bí kò ṣe ní wà infected. Ah. Number ten. Okay. Àbí àtiwọ́n náà. Náà. Uh, question ti pọ̀ sa. mọ́mà àwọn question rẹ̀ máa ń lóyún ọmọ ń pọ̀ mà. bẹ́ẹ̀ni the first one ó jọ mọ́ ẹni tó níyàwó méjì lẹ́ẹ̀kan. ìyáálé wà lẹ́kọ̀ọ́ ìyàwó wà ní Ìlọrin. bọ̀lọ̀ ń wá wà. Èkó ló níṣẹ́ iṣẹ́ wa. ló dá níṣẹ́ ara rẹ̀. kí ló dé tí o fi mú ìkejì wa bá ní Èkó náà ń gbàdá ẹkùn àyè gba ó dẹ̀ lágbára débi pé ó dá lè tó unfortunately Ìlọrin gan ló kọ́ kò tí ì kọ́ kù. ok ẹyin ò ṣe issue. ok then. Eh, eh, ilé sá ni tèkó ń gbé. bẹ́ẹ̀ sà. èmi tẹ̀sí suggest ẹ̀ fún wọn gbà kan pé eh, ó tẹ̀ jẹ́ bí èkó máa ń palọ̀ hmm. torí kò sí bí abandonment ò ní ṣe máa ṣẹlẹ̀. ó ti pọ̀ tán. ìkùnsùn ni wọ́n máa ṣẹlẹ̀ yọmọ àbòsí ọmọ ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé obìnrin ò kì í fìyẹn wọ́n fìyẹn bùnyàn kò sóbìnrin tí ó fìyẹn bùnyàn. tó ó dàbí kó tẹ̀ fi àbòsí ẹ̀ san àbòsí ni tó mo wá fẹ́ béèrè. ní máa ń bí náà. because he spend most of his time here and whenever he goes to Ìlọrin ó máa rí pé ok ó ti fẹ́ lọ rest ní ti Ìlọrin yẹn. Mm -hmm tó bá wà ń bí it could stay as long as one month two months tó bá lọ sílẹ̀ yìí náà ìgbà tó bá tó ná owó tó ti kúrò lọ tó máa bẹ̀ so ádàyìn pé ó bá wà ń bí ó ṣàbùsí tó bá tó wà ń náà á tún gbàgbé ara yìí náà so the best I I now want to I have suggested for him before that he should he should rent a space of even if it's a two bedroom flat again. Maybe kẹ́ni ẹ̀ wá. bẹ́ẹ̀ni. òun wá ń sọ ní sọ pé ìyàwó lòun gbádùn lọ́rin bẹ́ẹ̀. kọ̀gẹ́tà rẹ̀ ni kọ̀mọ̀tìntì kọ̀mọ̀tìntì. ìkejì sà bàbá kan máa ń tank fún wa bíi epo pupa. Ah. so we usually give him money ahead kó lè fi kó lè ṣe àwọn preparatory but in the process epo tó bá gbé fún kì í cover owó tá a bá fún un ó lè máa jẹ wá lóhùn títí di àpò èpo bá dé. so as I times a fún lówó ó lè máa jẹ wá lówó epo bíi jerrycan bíi márùn-ún epo dẹ̀ ti wá di something else now so are we going to still insist on five keg. bẹ́ẹ̀ni or àbá convert owó yẹn. torí kó ti gbowó lẹ̀. okay sir. Hmm so kì í ṣe bóyá àwo new rate báyìí five a tó gbé ẹ ti di bí gbàdé pé n bá invest ọ̀rẹ́ náà yìí invest sí bọ̀ tó bá fẹ́ palára ládọ́rọ̀ wọlé jọ̀wọ́ ah, ah, tó bá palára kó ṣàlàyé fún yín kẹ́ ẹ rìvíw rẹ̀ torí ẹ gbọ́dọ̀ palára òun náà gbọ́dọ̀ pẹ̀yìn náà lára. Ah, ní wọn lára sàn. náà tẹ́ bá nínú kẹ́ wá kẹ́ rìvíw. Mm, mm. the third one a friend in another state ó lóun fẹ́ báyàn market ọjà téèyàn ń tà ń bẹ̀ ó wá lóun fẹ́ máa gba commission lórí market yẹn mo wá ní ṣé ó right ṣé service náà ló ń rẹ́ńdà ní dàbí owó tó yẹ. kó gbowó service ẹ̀ kó má gba commission. Eh, eh, àti dábàá yẹ pé ẹ kó ẹrù fún ẹ kọjá fún kọ́ta níye tó bá wù. òun fẹ́ introduce customer sí wa àwa fún un lówó lórí customer ta introduce fún un. ok ká má gbà ẹ lọ. bẹ́ẹ̀ni. the third one sir ọjà téèyàn ti nílé kí dọ́là tó lọ sókè. bẹ́ẹ̀ni. àbòsí pé mi ò bí àbòsí ní sá. Ah. ọlọ́jà ti kóun lè fowó yẹra another one. bẹ́ẹ̀ni at the present cost. bẹ́ẹ̀ni. Our increase the selling price there kó lè meet up the present cost price. rárá the present price ọjà tó ti ní nílé tẹ́lẹ̀ tí owó ọjà nísìnyí bá wá high tọ́ta ní réètì tó ń bẹ lọ́jà nísìnyí. Uh, yes uh, ah. but a bá wo eye tó fẹ́ tà there is a very big gap. òun náà wọ́n sọ pé nítorí present market price. rárá iye um, ọjà current price owó ọjà change ma lọ́wọ́ lórí tó ní tẹ́lẹ̀ ọlọ́nkẹ́ni ó lè lọlẹ̀ náà ó lè lọlẹ̀ náà ọlọ́nkẹ́ni price ni ọjà ni ó determine iye tí a máa ta látara determination ẹ̀sìn rẹ̀ ó lè lose ó lè gain now. àwọn máa wò pé wọ́n deliberately push body yẹn sí consumer ni pé ìwọ́ ah, ta wá owó kúnkúnra mi. market ni ó determine ti iye tá a tajà. okay uh, because the same market tọ́jà yẹn bá wálẹ̀ ẹni a máa insist pé ìgbà tó ń ra ó wọ́n. rárá kò ní choice kò ní tó ṣe yọ yà ló ń gbàǹjo ni kò sí tó lè ṣe sí yọ jẹ nǹkan rẹ nìyẹn. Ah the, the, the, the last one sir uh, a travel lọ bìkan àwa fẹ́ kí jamo àti kí magrib pẹ̀lú jama so àwọn mú iṣẹ́ yìí wa àwọn kan wá wọlé wọn join wa so eh, wọ́n join wa wọ́n join lórí iṣẹ́ àbí lórí magrib wọ́n join to lórí iṣẹ́ àwọn fẹ́ kí magrib so àwa wá sálámù àwọn náà the wọn complete ìwọ́n ò pé in order not to cause such situation lọ́jọ́ mi kan tó join wà lórí ẹ̀ ṣé kò bẹ́tà káwọn méjì ta fẹ́ kí jámù yẹn ká kí separately independently. kò sí tó di ń tẹ́ ṣe lọ́wọ́. kì í ṣe bóyá kan tó ń fa another jama. rárá rárá rárá. jazakumullahu khairan. alhamdulilayi. alhamdulilayi. <laughs> alhamdulilayi. صح نعم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته family wọn jọkàn tí ilé ìgbàjá máa sódè tì yẹn wọ́n ti àgbé láti wá bá àfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ mímọ̀ tó ń fún mi wọ́n wá ní family ní